أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته

inú àwọn àdáyà ìlọ́tọ̀ àgbáyé ọ̀tọ̀ inú abẹ báwọn ayé àtúntò ti tán kà. ọlọ́run ni wí ń sábà máa ń sọ̀rọ̀ ojú àtàwọ̀dì ìmọ̀ ọlọ́run bákan náà a máa sọ̀rọ̀ nípa ibi ìjẹmọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbàgbọ́. ní ìlú láti ní olùfẹ́ olùfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ fẹ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ọlọ́run bá ti lọ láti mú àwọn ìṣẹ̀lẹ̀ wá sọ àwọn olùdúrà yìí. àwọn àbọ̀ nínú ọ̀sẹ̀ sí wọ́n á lọ sọ̀rọ̀ láì sí ọ̀pọ̀ nínú ìṣúra gbogbo sílà yìí náà gbogbo tó sọ ó náà ní bàyánù ọ̀dọ́ lórí láti ìdàgbéyà. ó ní ìfàlàyé ní àgbára ọlọ́run wa lórí jíjẹ ọlọ́run bákan náà alàbẹ̀sílẹ̀ àwa àti lórí pé nígbà kan ti lè gbórí òun náà lọ́ba tí máa ń ní ìjàpadà lóko yìí òun ní máa ń ṣe ìdílé òun tí òun lẹ́yìn ìgbà tó lè yẹ lọ́wọ́ lọ́ba tó lò ìyá mi fẹ́ gbórí lábẹ́kọ̀ ìgbèlè ló bá rí oúnjẹ tí ní pé nínú àdúgbò náà náà ní ìgbòho títà lẹ́nu gbà wá. àdúgbò ní àwọn ọba àdébì ádámù ọlọ́mọba àdébìọlá àdébì ọlọ́mọba àdébìọlá tó ń bá àwọn àdébì ádámù bàrá ní òun ọ̀rọ̀ náà bàbá rẹ̀ bàrá ní ọdún nínú ìpara fún ìlera ní fún ọmọ fún tó kí eléyìí nínú àwọn èyí àyà yìí tí àwọn àbáwọn máa tẹ̀wọ́ sí gbogbo yìí òun náà ni agbára ọlọ́run tó ń yí àwọn ìgbà padà sí bábí ẹni pé lẹ́nu àwọn wa kọ̀ọ̀kan yìí náà bá láyé àwọn ẹ̀dọ́ àwọn ìgbà tá a lò náà. dáa àwọn òun lọ. Ètò ìgbẹ́fẹ́ lórí ìgbọ́n ètò ìgbàgbọ́sọ̀ ìkọjá ìwádìí wọn sọ nípa àtúntò ní àtúntò ní ìgbàgbọ́sọ̀ ìkọjá ní lágbára fún ìgbésí Alẹ́jọ́ papọ̀ láti àwọn ìkọ̀ọ̀kan ṣùgbọ́n á yàtọ̀ sí àwọn ìkọ̀ọ̀kan náà. Lẹ́nu ìbá sọ ìwé láti ọjọ́ òun ní ten thousand sílẹ̀ wọ́n wá lọ ọdún mẹ́ta. lásìkò táwa yìí a rí pé láàrin bí twenty years ago bí ẹ bá ní ten thousand lákàtì owó lọ gbàdúrà tàbí ten thousand ní ẹrú twenty years ago ló lọ kódà abẹ́ máa lè wo orílẹ̀-èdè pẹ̀lú pé ẹni tí wọ́n lẹ́ta lọ́wọ́ láti lè.

dábàá ma sọ ìjà ìjà ìjà dáńtọ̀ yẹn wà jẹ́nẹ́ra gbogbo abákọ̀tọ̀ bàtà ló pariwo. àwọn tó tẹrù fún náà ní fún takò á ìlú tẹ̀sán yẹn ló fẹ́ ti lánàá òun lọ́sẹ̀ tó kọjá òkú fún lọ. àwọn yóò kú sẹ́nu ọ̀nà rẹ̀ àwọn yóò kú sẹ́nu ọ̀nà ẹ̀ èyí wọn ni kakọ́ kakọ́ fún lọ́rọ̀ mi bẹ́ lọ́wọ́ ti àmọ́ ní nígbà wà lọ́dún tó sàmọ́ sí kan gbogbo tó ní lákàtì ẹ̀kú ẹ̀ ní ọkọ̀ tó yà yìí tí wọ́n bá tẹ̀ lórí tí wọ́n bá tó ní lẹ́yìn tàbí wọ́n bá tó ná. abẹ́rẹ́ mi ti ẹ̀fọ́ wọn sọ fún láti ṣe wọn sí wọn. abẹ́rẹ́ wọn kọ́lọ́ fún gbogbo wa láti ṣàbá fún mi. orí ti eléyìí nígbà yìí ó fẹ́ sọ̀rọ̀ lórí ọgbọ́n ọlọ́run bá lò wọ́n ní ìjà padà gbogbo wọn. kọ́dà àwọn àlè ọ̀lì olóòlù máa ń yí àwọn ìfún sí ẹ̀dá náà padà ẹ̀rẹ́ ló dé lánàá ẹni bí ní lánàá yóò sì yóò sì yóò wá fún ọlọ́run ìgbà tó wà ló ẹ̀sìn ló lánàá ló ń sáà náà ní wo wọ́n sàtọ̀ wà nílé àdébì sọ àdébì ní tọ́wádà àwọn àdìgbò kan yóò fi olùkọ́ dáàrin òmìnà wà ní ìsìn káàbíọ̀ ọmọ èyí ó ti ní mọ́ nìyẹn ìgbà tí èdè rẹ̀ lẹ́sìn lè láàárọ̀ báyẹn wọn ní mọ́ nìyẹn nígbà tó fi dalẹ́ ìsìn nínú àlejò ó sì fi ilé ìfọ́nà bá àlejò náà láwọn ọ̀sẹ̀ ìwé lọ́dún. Súra yìí ó fẹ́ sọ fún wa nípa àwọn ìyípadà tọ́lọ̀ máa yí ẹ̀dá padà tí ó ti fẹ́ dà tó wá lọ nínú àwọn ìdára tó ṣe yìí mẹ́ta kúrú wà lóko kúrú yìí ẹlòmíì ìdára tó lọ sí fún wọn àtọ́sí gbogbo pẹ́ ìdára tó lọ sí fún ẹlòmíì àbùkà ìwòrán tọ́lọ̀ ọlọ́run bá ní kọ́lá wá bá wa sọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ fún bàtà ayé alákọ̀ọ́kọ́ yìí yóò kọ́ sọ títóbi ọlọ́run ọba ẹ̀yìn ọlọ́mọ ọba tó yẹ rẹ̀ fúnlẹ̀. bákan náà yóò sì máa sọ ìfìdímúlẹ̀ lórí ọ̀rọ̀ tó ti máa ń sọ láwọn àyè tó pọ̀ nínú àlùkò náà ìpèsè sọ́mà àtìlẹ̀ òun lòún ní ẹni ọba tó mẹ́ tó jáde síta tó wà ní ìdúró wọn wọn tó fáwọn ìjọba ẹni ká ẹni wọn ìlú lè pé gbogbo tó kẹ́lẹ́ pọ̀ lọ wá ló ní wọ́n ti wá ló ọ̀já mọ̀ ní wọ́n ti wọ́n lọ. àwọn òbí ńlá ní ẹgbẹ́ ìta ọdún wọn ti ìbí ti ńlá lórọ̀ abẹ́rẹ́ wọn ní. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله وهو الحكيم الخبير يعلم ما يلوح الأرض وما يطرد الدنيا وما يلوح tọ́lọ̀ máa yọ láti ẹ̀kọ́ ìlànà àná ìṣúra tó máa dé àbẹ̀rẹ̀ ìṣúra tó máa yọ ثم يقول الحمد لله سلام عليكم سلام قلوا معي سلام الآن لن يجب أن onímẹ̀lú onímẹ̀ta lẹ́yìn ẹ̀rọ wa kàn sábà yìí lẹ́yìn náà pàṣẹ ìlú náà bẹ̀rẹ̀ ọlọ́run àlejò náà bẹ̀rẹ̀ òní ọ̀pẹ́ ẹ̀yìn ọlọ́run àlejò náà bẹ̀rẹ̀ là ọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run àlejò náà yẹrẹ àbáwá. Imam Ibn Nasir Al-Zaidi wọ́n ní ètò ọba àdìsọ lásán yẹn wọ́n lóun náà ní jẹ̀mí àníwá ìlmàání àgbàlagbà wọ́n àtàlà wọ́n lọ́wọ́ ìlú ìfásẹ̀ ìgbàmẹ́ẹ̀dì. وبأن أفعال الداخلة بين الفرد والعدل فلو الامر الكمال ولو ولو الامر الكامل بجميع الوجوه وانتبه الحمد ولو من أين ọlọ́ọ̀bà lè sọ láwọn ìrẹ́ ti lẹ́tọ̀ọ́ sí ọlọ́run bá yẹ kí. Bí àbúrárì mi pẹ̀lú àwọn iṣẹ́ eléyìí tó ń ṣe àti akẹ́kọ̀ọ́ lẹ́yìn ẹ̀kọ́ ti wà láti eléyìí tó ń ṣe lórí jẹ́ tọ́lọ́wọ́ báyìí. abẹ́rẹ́ ló àkíyèsí àwọn àbáni yẹn ìgbà yẹn kó kùtù ní ọmọ ọmọ bá bàbá jẹ sọ tọ́wọ́ tó lè sọ pé ọ̀pá ìlú oúnjẹ ọlọ́run tó bá lè tó oúnjẹ oúnjẹ ọmọ sẹ́wọ̀n pé táwọn tó lè sọ pé oúnjẹ rẹ̀ ìtàkùn oúnjẹ ń lé nínú oúnjẹ ní tó ta bùkátà sí i. tí o bá ti gbà pé kókò yìí bẹ́ẹ̀ wọ́n bá jẹ oúnjẹ kankan ilẹ̀ ti tẹ̀ bàbá yìí lẹ́yìn má jẹ kankan tí lè tu lẹ́yìn o ti pé ara rẹ̀ ló gẹ́gẹ́ ní òun ti tó wọlé tába tó lè wọlé wọn bá yẹ wọn lọ lọ wọn bá yẹ wọn lọ wọn bá kà sí i bẹ́ẹ̀ ti tó lọ́wọ́ bá wọn kàdà hali tó lọ́wọ́ Obat-obat-obat itu obat ọba tó bùkátà ìtẹ̀síà lọ́wọ́ ẹ̀dá àlùkọ́bí sì ni ọba tó kú ọ̀rọ̀ tẹ́lẹ̀. a dúpẹ́ fún gẹ́gẹ́ ní fún wa àwọn iṣẹ́ tó ṣe yí kọjá káfẹ́ dúpẹ́ fún kámẹ́ yìí táwọn náà bá lọ wò ó a ti tó gbàgbé ó pè pẹ̀lú àwọn olùmọ̀ẹ̀sìn wọ́n ti ká mọ̀ yàtọ̀ láàrin alhamdu wà ṣúkẹ́rù. tá a bá ní alhamdu wọ́n wọ àhákù nìjẹ̀bí ìsànà wà nígbà tí alhamdu yẹsùn mọ́gá àti àwà bẹ́yọ̀. èèyàn tún bá gbogbo bọ́lá ní bí ìjẹ́ra àwọn bọ́lá bọ́ọ̀lù ẹ̀ nìkan sọ́dọ̀ rẹ̀. èèyàn tún lè tún bá gbogbo bọ́lá kó o ti wà lẹ́dàá tọ́lọ̀ dá o. èèyàn tún bá gbogbo kórìí kankan tọ́sẹ̀lẹ̀ tẹ́nìkan èèyàn tún bá lórí kankan tẹ́rí tí ó wúlò ẹ wà ní pé eléyìí ló papọ̀ sí eléyìí ṣùgbọ́n tí kí wù làyà tí ń lá bìnní àní àwọn bìnní ìmọ̀tẹ́ àtọ̀dá ti ṣe lóye ìdíjẹ́ra àti àtọ́kọ̀ wá ọ̀làwọ̀ ẹ̀rọ fúnfún ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ láti rí ọ̀rọ̀ pàtó wáyé pé wọ́n lábẹ́ fúnfún mọ́ ṣùgbọ́n àlẹ́ á ń wọ́n lọ́dún ní ṣíkú ìyẹn lórí wáyé wáyé àwọn ìjìra wa. ló bá lọ́dún tó lọ́wọ́ bá lè sọ́lá fún ẹ̀ jẹ́ áńkù lólò bàbá ní inú àwọn bẹ̀rẹ̀ fún àwọn ìlú. kò tó ní bá àlẹ́ ìgbọ́n tó kú ìwọ́lọ́dún náà olùkọ́ àti ìjọba àti ìbátan ẹ̀ fún wa ẹnu ìyẹn jẹ́ nínú ìmọ̀ tó máa sọ̀rọ̀ a ah, lásìkò ọgbọ́n àbúrò àlọ́ ṣùgbọ́n ápù ìlà ara ìbáàdà ni tó fi ń pé ọmọ dandan ló yẹ ní ọ̀kan wa láti máa ṣe tó ń pé ẹ̀dá alọ́kọ̀ ìjẹ̀bí ìjẹ̀bí ìlú náà ó ní wọn tó pẹ̀lú gbogbo tí ń ṣe pátá tí wúlò tó ti wá láǹfààní tẹ́ ọ̀kan wa nìkan ọ̀hún. gbàtó ojú láàárọ̀ yìí tanu kọ́ láti àgbègbè tanu kọ́ láti àgbègbè dìde òbá wọn ṣe ní kẹrẹ tó ń pè é gbàgbé ká ló ṣe ìdẹ̀ra ẹ̀ lórí ẹ̀ lórí rẹ̀ náà atẹ́kùn tó ń tọ́wọ́ ó ká ló wá níbẹ̀ ilẹ̀ tí báyìí báwa ti báyìí àwọn ti báwa tó o fílẹ̀ ẹsẹ̀ mẹ́yìn ẹlòmíì ti di ọjà báwa tó o fílẹ̀ ẹsẹ̀ mẹ́yìn ẹlòmíì ti wà lọ́nà sáwọn tó bá wà lọ́nà ẹsẹ̀ lọ. eléyìí tá à ń sọ yìí kí ló wà tó jáde olúwo fílẹ̀ ẹsẹ̀ mọ́ táwa ló fi yẹ jama ta ló fi Allah ọlọ́ọ̀bá yìí lọ́wọ́ jẹ́ pé alẹ́ ti fi ọgbẹ́ yìí ọlọ́ọ̀bá ló dé yìí yẹn náà fún ìgbà tẹ̀sí ìjọba ajẹ́ pé jẹ̀mí àríwá ìlú àárí àpapọ̀ gbogbo ọpẹ́ yẹ́yẹ́ gbogbo ẹ̀yìn pátá mẹ̀tìfá àbẹ̀rẹ̀ kàmáàrí wà nígbàlá nínú àwọn ìròyìn tó pé àbí tó pọn bá sí àlè láì wà àjà ọ̀rọ̀ ọba yẹn ìgbàlódé dúná ìwà ẹni tó ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìgbàlódé. èyí lè ọlọ́run ní kí ló lè mọ́ wá látọ̀ bẹ̀rẹ̀ ìgbàlódé wa wá fún ṣùgbọ́n àwọn ṣùgbọ́n tó kà máa ń di sànà ọlọ́run bá ti dá lóde o gbogbo ìtọ́jú náà bá ti sọ láyé ti àwọn yóò kó o lè agbára wọn bá wọn lè sílẹ̀. tolukotele èyí ti kó àwọn kòkòrò lè ṣe ọlọ́run bá yìí lò ó gbẹ́gbẹ́ pátá òun náà sì níbi ni wọn kọ ní ti ní kọ́ọ̀tù ẹ̀fẹ́ òun lọ́jà nǹkan náà lọ́jà ti di òun sábà wọlé ọlọ́ọ̀bà yìí náà ti rẹ̀ lọ́wọ́ àpapọ̀ lọ́fẹ́ pété ìgbọ̀n gbọ́yé lọ́fẹ́ fún ọ̀dọ́ gbọ́yé nígbà wọn tó bá tẹ̀ láwọn òbí ló ń mú bẹ́ẹ̀ ní oṣù rẹ̀ hàn kàlàmúlá ọpẹ́ fún ọlọ́mọba ọlọ́mọba àdìgbò lọ́wọ́ abẹ́ sọ fún wa ìdí tó ń lẹ́tọ̀ọ́ sí kẹ́ẹ̀mọ́ ti pápọ̀ wọn lọ́wọ́ láti ìdí ìdí ọlọ́wọ́ bá rẹ̀ sábẹ́ni múlẹ̀ fún wa látara àwọn ìfẹ́ ìwé tó ṣe àtàwọn ìgbàgbọ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ ìdílé ìṣòro láti. Òyàlẹ́ni làwọn máa ń sábà máa tó àwọn àmì àwọn òun náà bá tó ṣe kó lóru ẹnu sábà ẹnu kọ̀wá tó ṣe sábà ó ń sábà wá lóru ẹnu àwọn sábà ìmọ̀tòrò wa pé sàmáwá tùsàtò kékeré wọn náà fẹ́ dáwà yìí wọn kò ẹ̀. ọlọ́run ká lè ṣe kéèké ìwọ̀n lásán ìṣòro kéèké. báwo ni wọn yẹ kékeré wa ìṣòro táwọn olókè tọ́jú ọmọ mi táwọn olókè òfin ti mọ́nà lọ́tẹ̀ni ẹ̀. tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó kí ni kọ́lọ̀ tó náà kí ni mọ́lá fún ọ? ẹ́ àfáàn kọ́lọ̀ ọ̀sán ọ̀rùn wáyé náà ti kọ́lọ̀ ọ̀sán ọ̀rùn náà òun náà ti kọ́lọ̀ ọ̀sán ọ̀rùn wáyé ti dáhùn lójú ìdílé kọ́lọ̀ òun òun ló ń dáhùn lójú ẹni náà wá fi bá ń bà lé oògùn ilé ilé ìwádìí dáadáa tẹ̀lé ilé ìwádìí ẹ̀kọ́ òun ilé ìwádìí bẹ́ẹ̀ni wọn kọ jẹ́ ìsọ̀rí. ẹ mọ̀ ní ilé ẹ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tẹ bá lọ wálé lábẹ́ wáyé ìlú rẹ̀ tó dáwọ́ fún ọdún bẹ́ẹ̀ bá. ó ní máa ìlú bẹ́ẹ̀ bá. ìyẹn lẹ́nu yóò wálé wọn. jàmbá tuntun ní ìta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ wá wo sísọ́mà ti jìnnà tó ẹ̀yọ̀ ọ̀sẹ̀ tọ́wà lórí orí láàdínlẹ̀ kátó àpò ìpínlẹ̀ ìlú ìpínlẹ̀ kẹta ìpínlẹ̀ kẹrin ìpínlẹ̀ karùn ìpínlẹ̀ kẹfà ìpínlẹ̀ keje tọ́wọ́ wá ti pé òní tó wá wà lórí jàmbá bàbá kan tí wọn ọba dá ọba ẹ̀ka kan náà bàbá kan ló ń kọ́ ìjà ẹ̀ka kan ló ń kọ́ ìjà. wà lókè wa yìí lórí àjà alẹ́ lásán lẹ́nu ọmọ bàbá yà á fi sáré sáré àwọn ẹ̀jẹ̀ fi sáré lọ́wọ́ tó tó tó á kàn kàǹkẹ́ mi á á kàn ẹ̀jẹ̀ tó dáadáa á lè fi sáré tó tó dáadáa kí lẹ́dẹ̀ kọ́ tẹ̀ tẹ̀sí tẹ̀sí ní ẹ̀lẹ́dẹ̀ kọ́ àbẹ̀ kọ́ tẹ̀sí tó ní ìdẹ́gbẹ́ kọ́ kò tó dé kò sí fún kankan a kò sí fún kankan nínú owó àtẹ́tẹ́ ìrẹsẹ̀ tá a ti lọ sí fún máa lábẹ̀wọ̀ ní ìlú kan kò ní pàtó sí fún kankan abẹ́ kódà àlè fún èyí kò sí abẹ́wọ̀ ní ìdílé ìdílé ìdílé ìdílé ní sọ́mà alákọ̀ọ́kọ́ ní nǹkan kan yóò láti wá sí ilé sọ́mà ẹlẹ́ẹ̀kì láti wá fún àwọn ìjà tó wà nílẹ̀ tó ń kọjá lọ́wọ́ àtàbẹ̀wò láti wá fún àwọn ìjà omi tó wà lókè tó bá ya pẹ́rẹ́ ayé parẹ́ nù. àgbà àgbà àjọ náà ọba tó wà lókè tọ́lọ́ ọba àdéjọ láwọ̀ ìgbé alàlẹ́ áwùsù dáwà alàlẹ́ áwùsù dáwà lórí àlàá àti ìwọ̀n náà bá fi pẹ̀lẹ́ pẹ̀lú lókè. àwọn abájú rẹ̀ àlàá àjọ náà ọba àdéjọ láwọ̀ ìgbé

bàtí àyíkú máa ń pè é tí wọn bá bá ilé ẹ̀kọ́ láwọn bí àwọn ọmọọmọ tó ń ga mára lè wọ́n lè ní ẹ káwọn ọmọ tó ọ̀kan náà wọ́n ní ní náà wọ́n kẹ́ gbọ́n ìṣòro bẹ́ẹ̀ mẹ́rin nígbà tá à ń sọ yìí mo ń tàlà aláàmọ́ yà sí kìnní tá à ń sọ yìí lọ́pọ̀lọpọ̀ bàtí àtàkùn rẹ̀ ìmọ̀ àkókò ìmọ̀ àfẹ́ dáadáa báyìí bí wọ́n bá ta orin yóò bẹ̀rẹ̀ lè ta omi nílá ńlá rẹ̀ lè ta omi bíi fọ́ọ̀tì mítà fífi mítà. wọ́n dá mọ̀ kẹ̀kẹ́ tá ń sèyí tọ́rọ̀ wíwú ẹ̀yìn ìṣèwọ̀n lọ́wọ́ tọ́rọ̀ wíwú ní ọ̀nà ọ̀nà ọ̀nà òun tẹ́lẹ̀ náà náà ló mọ̀ ọ́ ẹ̀mí náà náà mọ̀ ọ́ ẹ̀mí náà lè fi ìwé ìwé ìwé ìwé náà mọ̀ ọ́ dáadáa. kọ́nà kò wá sí oúnjẹ lórí ìlú. màá ra àgbàlá fún mẹ́rin màá tẹ̀lé àpòpọ̀ bọ́ọ̀ nígbà wọn káwájú àmàlà fún mẹ́rin màá tẹ̀lé àpòpọ̀ bọ́ọ̀ àbí aláìsí fún mẹ́rin màmá kọ́bọ̀ màá bá kọ́bọ̀ máa rù. àjẹ yóò ní o àjẹ yóò ní o ṣe kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti kẹ́ sẹ́pẹ̀lú gbàtà sọ̀rọ̀. kí la bẹ́ẹ̀ lò lórí ilé ìwádìí wípé bí ìgbà yẹn ti tó tó tó ẹ̀rù tàbí òṣìṣẹ́ fún wa owó lè táwọn ń sọ̀rọ̀ ẹ̀rù ní ilé mọ́mọ́ ṣùgbọ́n káwọn náà òun ní tó fi déédé káàdì wípé gẹ́gẹ́ bí nǹkan tó lè gba bí omi fọ́tí lítà káwọn sọ pé ẹ̀ka fún ẹ̀kún ọ̀gbìn ẹ̀dá jẹ̀ ìdúgbò méjì orúkọ fún ọ̀rẹ́ fún ẹ̀rọ ìdúró àti kájọ pé ẹbí bọ́tù wọ́tà ẹbí lérí bọ́tù wọ́tà ẹbí òrùkú mẹ́. omi tó kú tẹ́lẹ̀ kẹ́tẹ́ ti dé ní bọ́tù wọ́tà dàbí ọbẹ̀ mẹ́lẹ̀ fẹ́ dànù. omi tí ẹ tàbí tẹ́ ẹ da omi bọ́tù ni tàbí tẹ́ ẹ wá da omi ìgbéni bọ́tù wọ́tà bẹ́ẹ̀.

ilé kan náà ń bẹ lókè dáadáa mi lórí fún wa ilé yẹn ọ̀nàpọ̀ ìdí bẹ́ẹ̀ tìmọ̀dá bẹ́ẹ̀ tó lẹ́dẹ́ ilé yìí ọ̀gẹ́gẹ́ bí títà bá wà yẹn gẹ́lẹ́ náà ló náà wà lọ́nà lókè àlẹ́ mi náà màláìkà tí wọ́n lọ sí ká lójoojúmọ́ tí wọ́n máa ń tàwa bù láàdá tí wọ́n tàwa bù káàbà yẹn tí wọ́n fi ti sọ ọlọ́wọ́ tó dá wa. sẹ́kọ̀ọ́ ti táwọn ọmọ mẹ́láìkà ní ọ̀gbọ̀n gàdé ojoojúmọ́ àwọn tó wà ní ọ̀gbọ̀n gà láti lọ ọ̀gbọ̀n gàdé nù. àwọn tó wà lọ sí ká lé ní kọ́lé ọ̀gbọ̀n gà lọ́la láti lọ wọ́n ti ṣe bẹ́ẹ̀ táyé òkùnkùn parẹ́ jama tí wọ́n máa dákọ̀ ọlọ́run bá kọ́ tọ́lọ́ ìlú ìjà wọn tẹ̀lé mi. tọ́lọ́ ìlú wọn pàṣẹ tí wọ́n wọ náà ní wọ́n náà fi láti fi tọ́wá wọn ní wọn bá wọn láti fi. ó wọ́n ti dábàá ń sọ̀rọ̀. ibẹ̀ náà ló wọ́n wà. ibẹ̀ làwọn ará wọn náà wà lóko yìí. ibẹ̀ ló wọ́n wà ọlọ́ọ̀bà ẹ̀sìn ọlọ́wà sọ fún wa pé lọ́wọ́ máa fi sámà lọ wá sí wa mọ̀ àbẹ́rẹ́ ọ̀rọ̀ òun náà bá lòlú ní sámà ẹ̀rí àbúrò àjọ̀bí òun ní kúrò máa fi sámà wá sí wà ẹ̀ òkùnkùn ọdún wa tọ́lọ̀ ní ìjọba alákòóso iná yá àtúnra jẹ́ ojú ọ̀pọ̀ ní wọ́n kà jọ alákòóso ọlọ́wọ́ àlejò aláwọ̀ ìjà ẹ̀. wọ́n á fẹ́ wọ náà ọba tó ní nǹkan tí wọ́n kó lé ọlọ́wọ́ bẹ́ẹ̀ tó bá lùwà káwọn ọdún sì yẹn. gbogbo títí tọ́lọ̀ bá ti fi ọ̀sẹ̀ ìjọba gbogbo títí tọ́lọ̀ bá ti fi ẹ̀ ń ṣe alákòóso gbogbo títí lọ́rùn bá ti fi ọ̀dọ̀ olùdarí gbogbogbò ní ọlọ́wọ́ yẹn ọlọ́run lòun lòun ní. abẹ́ni ga ọlọ́run ní òun lòun ní àbọ̀mọ̀ tẹ̀sí ni wọ́n wá ní. níbi tọ́lọ̀ bá lè fi ọlá ní kálukọ́n wàbí kán wá tẹ̀sí yíyọ́ pẹ́lẹ́dà yẹn. ẹ̀rí kan kálukọ́n wàmíńkà wàtẹ̀ ìyá mẹ́tẹ̀ẹ̀ta yẹn wàlúùmẹ́ wàlúùmẹ́ kò sí ìka tí wọ́n ti tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn lè fún tẹ̀lá ilá yẹn ó lè kó mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó lè kó bẹ́ẹ̀ kó wọ́n ti wọ́n lè bẹ́ẹ̀ ní ọ̀dà àwọn olùkó bẹ́ẹ̀ bọ́ọ̀ bá mú tọ́ba kò báyìí kankan ó lè jẹ́ kí ẹ bọ̀ sí bẹ́ẹ̀ láíláí tó bá béèrè lọ́wọ́ rẹ tó bá mọ nípa ẹ̀ á béèrè pé kí ni bọ́ọ̀sì kẹyẹ lọ́wọ́ rẹ ọmọ àdúgbò ọmọ bọ́ọ̀sì kẹyẹ lọ́wọ́ dájú tọ́ba ní. nífẹ̀ẹ́ àwọn òyìnbó àti àwọn China lẹ́yìn tó ń jẹ́ pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà náà lọ́pọ̀lọpọ̀ lórí oṣù tí a kọ́ oṣù tí a rà làwọn yẹn dá. But that will be ten years to this time yóò yà wá lẹ́nu wípé rọ́bọ̀tì ní ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tó pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà tẹ̀lé kò ní bẹ́ẹ̀ ti dágbára kankan náà ti mú kókó ọkọ̀ wá ní ẹ̀kọ́ lọ́kọ̀ tó wọ́pọ̀ kò ní lọ́kọ̀ lẹ́yìn. rọ́bọ̀tì ti dáná kìlì tí ọmọ kò sí àwọn yẹn tọ́jẹ yóò fi bí àrẹ kọ́lá yóò sá fún ẹ̀. bẹ́ẹ̀ bí mo kánú. rọ́bọ̀tì ti ń lọ sílẹ̀ pẹ̀lú wọn ti kó lábẹ̀ sílẹ̀ ó ti máa tọ́ bẹ́ẹ̀ tó máa di tó fẹ́ kọlẹ̀ ó ti máa lú àwọn tó ń tọ́ bẹ́ẹ̀ tó. ìdọ́kọ̀ díẹ̀ díẹ̀ bọ̀ wá ní ṣùgbọ́n ní gbogbo ẹ̀nà tá a fẹ́ tó pẹ̀lú pé àwọn tó mú báyìí sọ́tọ̀ wọn fẹ́ kí nǹkan yẹn kó tẹ̀ ìlú tẹ́tẹ́ fẹ́ kó tẹ̀ tó tó bá ti bẹ́ ìlú èyí tó ní kọ́ máa lọ wọn ò ní ká kọ́ tó ti kọ́ wọn lọ́dá ní òfin òkúta wò yẹ. èyí tí wọ́n ní kọ́ máa lọ àtẹ́sí táwọn èèyàn níbi tó bẹ́ẹ̀ ṣe mú wà ní ó jẹ́ sáàtì ní títí pẹ̀lú bíjà wọn ò rí dá kó lọ gba ìdòwò ọdún bẹ́ẹ̀ lọ dá kúrò wọn à bí ìdè ìdè bẹ̀rẹ̀ mú lọ́wọ́ àti ẹgbẹ́ tó tó tó wà wù sílẹ̀ náà nìyẹn ní wọn lù wọn àti nìyẹn ìgbàgbọ́n náà wọn kò sí ẹ̀fíńtà abẹ́kọ̀ọ́ àti nìyẹn ní táwọn fẹ́ lò bẹ̀ ní wípé gbogbo lè tó wá jẹ̀yẹ náà àti wọn kú sẹ́ ìmọ̀ tó kọ́kọ́ kó fún wọn mọ́ ọlọ́wọ́ bá tó fún wọn mọ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá lẹ́yìn tó ti gbọ́ lórí ẹ̀ tó ń pé kéde fọ́ọ̀sì àwọn à ń sọ yìí èyí tí wọ́n mú látara irin èyí tí wọ́n mú látara ayọ̀ èyí tí wọ́n mú látara yọ rọ́bà gbogbo àwọn nǹkan wọ̀nyí ta ló ta ló ní pé wọ́n padà padà sọ́dọ̀ náà náà kò sí ìtàjú wọn lè fi ìmúra wọn bẹ̀. torí gbogbo àwọn nǹkan tí wọ́n wọn ní gbogbo ẹ̀ náà nínú nínú àwọn àyàtà bẹ́ẹ̀ báyìí. ọlá ó ní gbogbo ń bẹ nínú sẹ́mẹ̀ ń tòun ọlọ́run bá yí ní ṣe ìtọ́wọ́ wá rí bẹ́ẹ̀ wọ́n làwọn lè hàn tó wílẹ̀ àpẹẹrẹ tòun náà ní ọpẹ́ ṣe tòun náà ní ẹ̀yìn ṣe láyé bí àtijọ́ gbé la ti àmà àwọn olùkọ́lẹ́kọ̀ọ́ sẹ́yìn. wọ́n wọ́n àbí mọ́lùmọ́bí ọba tó ń ṣe nǹkan rẹ̀ tọmọtọmọ àbínú lọ́lọ́run sí ọ́lù níbi àwọn ẹ̀dá ẹ̀ tó dá àlọ́kọ̀ bí alámọ̀tán yányá ni tí ó kún kálù wa lóòrùn abágbáyé ṣe nǹkan kan ò pa mọ́ fún nínú káàlù àwọn ẹ̀dá ẹ̀ tó dá pátá ìdúgbà pàlọ́nù gbogbo apátá náà lọ́mọ wa ó sì mọ̀ ká lẹ́kọ̀ọ́ àlejò ọlájú ya ara ẹ̀ káàlì mọ̀mọ́tí tó nínú àwọn bẹ́ẹ̀ ọlọ́run ni ya ẹlẹ́rùn máa yẹ lè yìí lè máa wọ ilẹ̀ tó dá àwọn tí bẹ́ẹ̀ oníyà ẹlẹ́rùn máa yẹ lè yìí lè máa wọ òun òun máa ti ń wọnú ilẹ̀ náà ẹ̀yìn wá lájà yẹ̀líjù òun máa ti ń wọnú ilẹ̀ ayẹyẹ ìgbóhùn bẹ̀rẹ̀ máa òun lòun máa ń ga iye nǹkan tí wọ́n nu lẹ̀ ṣùhánàlá tí wọ́n máa ń yé ẹni wọ́n nu yàrá rẹ̀ lójú náà káàbọ̀ tó mú lẹ̀ ní ìkọ̀dọ̀ ọlọ́wọ́ bá lè lọ́la ní ìlú tí wọ́n nu lẹ̀ olójúmọ́ òun kí wọ́n mú lẹ̀ fún òun kí ni àwọn tí wọ́n wọ́n nu lẹ̀ olùgbé làákà ìrẹ̀ gan òun lọ́sàn-án fọ́nmẹ́ẹ̀ni nínú

pé iye rúpè tí ń wọlé lórí mọ́nù wọ́n ọ̀bá rẹ̀ ẹ̀bárọ́mẹ̀tì rẹ̀ lásán ẹ̀bárọ́mẹ̀tì tó pé ọ̀gbà iye rúpè tó wọlé lórí mọ́nù kátó wá fà wọn kàn ní kátó wá sọ kọ̀mẹ́ntì tó wà kátó sọ ní òkú wa kátó sọ kọ́ńtẹ́tì tó wà kátó sọ ekọ́ntì kátó sọ kọ́ńtì tó wà kátó sọ kọ́ńtẹ́tì tó lọ kátó wà sọ gbogbo ayé lápapọ̀ àmọ́ àtúwà títò mi lọ náà ọlọ́wà yìí kò kókó tí wọ́n lẹ̀ lójú náà kò tó wọn náà wà o nínú tí wọ́n lẹ̀ lójú náà lórí wa tí wọ́n máa yí wọ́n lẹ̀ lójú wọ́n máa yé lítà omi táwọn èèyàn tó lórí mọ́tò wọ́n lẹ̀ lọ. àmọ́ òun láti bọ̀. ìwọ́n máa yẹ òkú tó kú lójúmọ́ tí wọ́n ń pè mọ́lẹ̀ tí wọ́n ń pè sínú lẹ̀. ọlọ́wọ́ bá yìí máa ń pè. àmọ́ òun láti bọ̀. gbogbo àwọn ọ̀sán yẹn fẹ́ bá mi máa ti tóbi ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ mi sọ ilé ìfowópamọ́. yẹn náà àbọ̀ ní láwọn náà sọ pé ọlọ́wọ́ bá lè fọlá ó ní yàrá máyà lè fún mi láàbì mi máa ń wá nàbà dé abẹ́rẹ́ nínú tí ń nwọle omi wà mẹ́ nínú tí ń wà mẹ́ nínú tí ń èèyàn tó jáde láyé náà tí wọ́n gbé tí wọ́n gbé sínú rẹ̀ náà ara tí ìgbà mí náà ń ìlú mi ni a iye nǹkan tí tó ń jáde nínú ilẹ̀ náà òun máa yóò báyìí lọ́jọ́ ìbéèrè lọ kí ni nǹkan tí ń jáde nínú ilẹ̀ tó ń lọ kí ni ló ń lọ. ọ̀rọ̀ àti tó ń mú òun náà nǹkan tó ń bọ̀ máa jáde láti inú ilẹ̀ tó yẹ láti inú ilẹ̀ ní jáde kò sí inú ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀. nínú àwọn nǹkan tó ń jáde láti inú ilẹ̀ èyí tó gbajúmọ̀ tí gbogbo wa náà mẹ́ òun náà ní kí ló fi dá àgbẹ̀ wípé gbogbo bá jù lọ́gbọ̀dọ̀ jáde nínú rẹ̀ káta èyí tó jẹrà mẹ́lẹ̀ tó rú jẹ èyí tí ó sì jẹrà mẹ́lẹ̀ tí ó padà wù tí wọ́n máa sọ pé ìlànà ẹ̀wù òní ó jẹrà mẹ́nu lẹ̀ kódà ó lè má wù lọ́dún kàyẹ̀ ó lè jọ́ lómi ìlú ewu. ọlọ́run bá tó bá tá à ń sọ ìgbà àdìgbà náà bàbá lè fi àti kí wọ́n fẹ́ ti lọ lẹ̀ tó bá wọlé lọ́wọ́ wá wọlé wọlé lọ́wọ́ àmì ìtàkà ní ti di òun ìka ní ìsìnkà tí ó yẹ ní òòrùn ní oṣù. àìmọye ìka tó wù bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ òwe tí ìdìbò ìdìkẹ́kẹ́ ló pè ọkà òwú bẹ́ẹ̀ náà. òǹkọ́ ló fi o ìgbà yẹn káwọn ń bẹ̀ náà ni o yóò ti kò kókó lọ́gbọ̀ ní ti pẹ̀lú mi ni mo ní pẹ̀lú mi ni mo ní àìmọye igi tí ìdẹ́lẹ́mi lọ jù kó ti lọ́gbọ̀ lówó lé ní kétò olókùn yìí ọkọ̀ ń bẹ̀ náà ni ọkà lálẹ̀ ń bẹ̀ náà ni àìmọye ti jáde nínú lẹ̀ omi afẹ́ jáde láti inú lẹ̀ ọlọ́ọ̀bà yìí lọ́ máa yẹ ní jáde láti inú lẹ̀ ẹ máa yẹ bọ́ọ̀ tẹ́gbẹ́ tẹ́gbẹ́ mi jù ní lónìí ẹgbẹ́ yóò ní ẹnìkan orí bẹ̀ kò wọ́n náà kẹ́kọ̀ọ́ mi ẹ bá ti gbẹ́ níbi tọ́ba sí yàtọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ tọ́ba sí ẹ̀kọ́ bẹ́ẹ̀ nígbà bá ti bá bàjẹ́ bá ti bá bàjẹ́ máa ń ká ká fi ká ẹ pàràkà tó bẹ́ẹ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ kó fẹ́ jáde bẹ́ẹ̀ òkú yẹn nìyí ọlọ́ọ̀bà yìí ló nílò nípa nǹkan tí ń jáde nínú lẹ̀ tó kálukú wa nípa báyìí rẹ̀ ọ̀bá sọnù ó yẹ kó ọmọ tẹ̀lé sáǹtọ̀ yìí gẹ́gẹ́ bọ́n ọba àdìgbò láti ń fi ara ẹ̀ pé òun ọlọ́ọ̀bà lòun nímọ̀ nípa tí ń wọnú lẹ̀ òun lòun nímọ̀ nípa tí ń jáde nínú lẹ̀ wọ́n máa yẹ ń dùn nínú nípa ní sọ̀kalẹ̀ láti sánà èyí tó dáwà lójú òun pé òjò ó ń sọ láti sánà àbẹ́ ẹ̀kọ́ ni àwọn mọ̀láìkà náà ń sọ láti sánà ọlọ́run ará àwọn mọ̀láìkà wá sáyé àwọn mọ̀láìkà ń sọ láti sánà lójú òun bọ́ba ti ẹ̀ máa kankan báwo ló ṣe àti sàkíní kọ̀ọ̀kan ṣe ní máa mi ìyàwó mi yusbihu al-abdu bihi illa malakani yanzilani àdébìnrin kò sí ní ojúmọ́ ìgbàdílẹ̀ bá ti máa àmàlẹ́kà mi ti mọ́mọ́ á sọ̀rọ̀ gbogbo ẹ̀dá pọ̀ kan. ọ̀yàfóònù àdúgbà ìpínlẹ̀ ọmọ àgbọ̀ ìpé ọmọ ọmọ àmì mú ìgbà kọ́làbà gbogbo ẹni tó bá ti dé tá a mú tí bá ti dínà ọlọ́mọba mú ní ìlọ́wọ́ àrò àrò àrò ọlọ́mọba ti dáadáa ní pàrọ̀. ọ̀yà kó lóra náà máa ìkejì ọmọ nǹkan ẹgbẹ́ àwọn àhùnmọ̀ ààbí ìlú kàtàlàmà gbogbo ẹni tó ní tí ó ti dínà ọmọ ìparẹ́ wọn lọ́wọ́ nítorí ní tí ó kù náà lójú ọ̀nà dáadáa ọmọ parẹ́ mọ́ lọ́wọ́. eléyìí kọ́kọ́ bí wọ́n wá fún yẹn múlẹ̀ kékeré o àwọn láìka àwọn tó kalẹ̀. kẹ́lí mẹ́ta náà bí lóko ẹgbẹ́ kékeré o yẹn ń sìn wọ́n ń sọ láti náà. ọlọ́wọ́ bá dé pẹ́lú ọlọ́wọ́ ní mà nípa iye ìdí sọ láti náà. ọlọ́wọ́ bá dé pẹ́lú ọlọ́wọ́ àyè ní ipò òun lòun sọ àtìsí kalẹ̀ fún wa láti sánmà gbogbo ti ń dowó pátá láti sánmà náà ní ti wà ọlọ́run sọ eléyìí fún wa láwọn àyè tó pọ̀ nínú àlùkò náà kìí sáyè kama kìí sáyè méjì tọ́lọ̀ ọba àlejò láti sọ olóhùn lòun sọ àwọn kíkẹ́ mímú wa láti sánmà òun lòun sọ ti fún aláàbí sọ́nà tó bá ti fún fà mí àtàkùn tó òkú lọ òkú wa tó bá wá lóun bá jù náà yóò wá ní nínú òjò yẹn kò sí fún àwọn ìjàpá ìjẹta mu tó bá ti fún fà mí àgbọ̀ lórí ti bẹ́ẹ̀ nípa òkú tó á ti kalẹ̀ fún aláàbí sọ́nà. ọlọ́wọ́ àdéhùn náà máa gbọ́ bẹ́ẹ̀ fún aláàbí sọ́nà sọ láti fún náà ẹ̀dá tó fẹ́ kó fún lásìkò yẹn ẹ̀dá tó ní iye ìgbà tí ó lò wíyà bí ó ṣe pọ̀ tó ọ̀nà ọ̀bà yìí lọ ìgbà rẹ̀. Sẹ́wọ̀n tó náà wà lè wọlé ìdí kíní mímúlẹ̀ jàmáà ó ń fi ìdí ìmọ̀ ó mímúlẹ̀. Ṣé wàá ní àwọn ẹni léde táwọn ìgbà wá fẹ́ sọ̀rọ̀? Ẹ yẹn ní sípàtì ìtàmáàlì ìtànáà ìtàbá bẹ́ẹ̀ ní ọlọ́run ká ní ọlọ́run pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ní orí ìṣẹ̀lẹ̀ ní ọmọ bàbá ọlọ́run tẹ́lẹ̀ bá lọ́ọ́ bẹ́ẹ̀ nípa ọlọ́run yóò wá lọ sàkí já nípínlẹ̀ ọlọ́run àìbẹ̀rẹ̀ ọ̀wọ́ tọ́lọ̀ bá ní ọlọ́run sọ̀rọ̀ àwọn onímọ̀ sáyẹ́ ìdìbò ẹgbẹ́ ìdìbò lọ́lẹ́

bọ́lá bá ní kókó ọ̀rọ̀ láàrin ìrẹsì márùn-ún wá sọ yẹn títà tó jẹ́ fún wa kò fi ra lẹ́bẹ̀. lẹ́yìn tó ń sọ bá tó yẹ ní ìjọba bẹ́ẹ̀ mẹ́rin àbẹ́ ti kọ́ dúró mi. agbára ló lè dà ọlọ́wà ní kò sí. èsì káwọn tó tó báyìí ló sọ̀kalẹ̀ ìwọ́n náà wà sọ́lá ìfọ̀mọ̀ láti ara ẹ̀ yóò wá jáde lẹ́nu gbogbo ẹni tó ń fẹ́lẹ́ bí ti di àwọn èdè ọlọ́mọ ọba tọ́lọ́ ọba àdìgbò lásán balẹ̀ yìí kọ́mọ wá dá ọlọ́mọ ọba náà mẹ́ kọ́mọ wá sáájú ní tọ́lọ́ kọ́lọ́ wọn pa alátẹ̀kù tó gbàgbá yìí lẹ́yìn tó ti jẹ́ kọ́mọ tó wọn náà fi tó kóró jẹ lọ́wọ́ rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti bá ìlú ẹ̀sìn ìjẹ́ tí wọ́n lọ sí wọ́n lọ sí fún ara rẹ̀ tí wọ́n lọ sí fún ìjẹ́ yọmọ wọn. ta ló ń kó bá ìdìbò wọn. bẹ́ẹ̀ náà wọ́n ń bá ìdìbò wọn lọ gbọ́dọ̀ sí lẹ́nu. jọba mùsùlùmí tó bá a sọ lọ́wọ́ bá lè sọ láwọn sọ ìkálẹ̀ ìgbòho kẹ́ni kálẹ̀ mọ̀ tó bá òun náà yẹ ká sìn kálẹ̀ mọ̀ tó bá òun lòun lẹ́kọ̀ọ́ sí ká màtí tó fi wọ́n lọ. ọlọ́ni wa bá yá sí ní nínú sàmá gbogbo tí ń sọ nínú mùsùlùmá gbogbo mùsùlùmá nípa rẹ̀. wà má yá rùn sí ya ẹtọ́ wo ga ọlọ́tún gbogbo nǹkan tó ń sùn lọ òun náà bá lòun nípa rẹ̀. sẹ́nu pé èyí ń sáyẹ́ǹsì bẹ́ẹ̀ kó fi tẹ́lẹ̀ omi ti sọ̀rọ̀ nìyẹn ní bá bẹ́ẹ̀ lè ani ẹ̀ka burú tẹ̀ tó kò bá ti mú afa gbòòrò tó wà lẹ̀ afa àdàlù tó tó ọ̀nà wàdí tó lò wá tó wàdí tó wà. Kọ̀ wá sí báyìí ni ó ṣe ní wàdí àti ìlú òkè lọ. Wọ́n ti kò mọ̀. Mímọ̀ ọlọ́wọ́ bá tá à sọ yìí. Máa ní kẹ̀yẹ́ síyà ni o, bí ti kéé lọ òun mọ̀. Wọ́n àgbẹ̀ lọ́ọ́rọ́ tí wọ́n ń sùn lẹ́yìn. ìlú tó kù lórí èdè lọ́mọ tí ma ìjọba bá ti jà ti jáde lọ́wọ́ ní ìlú rẹ̀ ó ń tẹ̀lé ọba ó ti jáde náà kọ́wá ìlú tí a ń mú ọmọ òbí ebi tí ó tó kù yóò wò lórí ọlọ́wọ́ bá ti náà ní ìparí àwọn ẹ̀ lórí ẹ̀. ọlọ́wọ́ bá yìí ló ń tẹ̀lé nípa mọ̀ta tí ó ń pè lọ wọ́n kọ́ wá tẹ̀lé wọn nípa jà ẹ̀yẹ níjọ́ nìyà ìdí tó ń ti mú abalùkù òun ìwọ wá ẹgbẹ́ tó ń mú yọrọ àbò òdìdì ní bíbẹ̀ òun ní ìwọ yọ ni àìmọ́ yóò yóò mú yóò pọ̀ tẹ káàmà ẹ̀fẹ́ tó yọ lọ ẹ̀kọ́ lọ ọlọ́wọ́ bá ẹ̀dẹ̀ bá ló mọ̀ ọ̀fẹ́ lọ́dún ìwọ ni ọba ìwọ náà ó lè mẹ́jọ kó nìyẹn iye òdòdó àgbẹ̀ tó yẹ pé èyí tí náà lọ mọ̀ ní kékeré nínú mọ̀ yẹn ẹnu pọ́sítà tó ń sọ fún ipa omi láti iye ojú fún àwọn láti lẹ̀yẹ lórí òun náà láti mú nípa rẹ̀ iye mọ̀láìkà ti ń wáyé lójúmọ́ tí ń mókè lọ òun náà wà lórí nípa rẹ̀. gbogbo nǹkan tí ń mókè lọ lójúmọ́ òun náà wà nímọ̀ nípa rẹ̀ bákan náà ọ̀nà wá ní wọ́n wọ ẹ̀rọ ní ìmọ̀lọ́gbọ́ ẹ̀rọ náà wá tó bá wù gbà mí a ti tẹ̀sí mu pọ̀ fún ìrọ̀ ní èyí tó pọ̀ jù nìyẹn ṣùgbọ́n níbi ó ti tẹ̀sí mu rọ̀ ní alàlùbọ̀ fún òun náà ní tìmọ̀ ó ti lákèjì lẹ́yìn tó fi pé ọba àdéhùn lákọ́kọ́ ti àánú rẹ̀ ó ti síwájú oṣù tá a bá lọ wo ètò ìparí ẹ̀ ipe ti iye ìgbà tó kù sọ́nà lọ àwọn ọmọdé wá ní ìyá àrùn fún bẹ́ẹ̀ yẹn ìbáná mọ́tà ìbáná yẹn sí ẹ̀ kí ni ìgbà tí kí ìgbà tí kú yé lọ òun náà bá ní ọdún parí. nínú tí kú èlò náà ní sẹ́ẹ̀rẹ̀ tó ti lọ́wọ́ wa àbí àbá rẹ̀ tẹ̀lé nínú tẹ́tà ṣe ló ń mọ́ owó tẹ́tà kálukú wá ní ìlú mọ́nà ìlú ẹ̀dá lọ́wọ́ àti ìjọba tí àmàlà ẹ̀kọ́ wọn kéré wọn gbé wá sókè ìlú mọ́ ìbẹ́ rẹ̀ tó ṣe ìjọba rẹ̀ kúkọ̀ fún abẹ́ wọn àti wọn ti áàrùn rẹ̀ níjọ kéré ìgbé yàwó ẹ̀kọ́ mi. ṣùgbọ́n owó tẹ́ rẹ̀ kọ̀ọ̀kan wọ́n gbé lọ lórí òun mọ́ wọn lọ fọ́nà ọba ní ìwòsàn bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀mí tó kúkè lọ lójoojúmọ́ gbogbo ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀rọ̀ náà mọ̀ sí ara wọn rọ̀hìmù ló ló mẹ́ ẹni tó bá tọ̀rọ̀ fóun lẹ́nu lónìí èyí tó jẹ́ jẹ́nẹ́rà ní rahman káyé nìyó bọ́yá òsì bẹ́ẹ̀ lọ òṣùwọ́n náà máa ń pè ọmọ lórí jẹ́ sí pé ayé èyí ò ní túmọ̀ ẹni tó ń ṣe tọ́lọ́run èyí ò túmọ̀ sáwọn wá bí ibi tí a ń ṣe tọ́lọ́run ọ̀pọ̀ lè mọ́tò kódà àwọn tó tó náà wọ́n wọ́n tó kà tó èyí wò tó ẹni wọ́n jẹ ẹ̀rọ láyé ó lè ní kọ́kàbalẹ̀ bí wọ́n tó tó lọ ó lè ní kọ́kàbalẹ̀ bí wọ́n tó tó lọ ó lè ní kọ́kàbalẹ̀ bí wọ́n tó tó wọ́n tó tó tó bá gbà tó lọ. yóò tiẹ̀ ní olóògùn òbí kára àwọn wàhálà àbẹ́tí wọ́n lé káà kò sí mọ́ ṣùgbọ́n tó bá ti tẹ̀wé nàìjíríà ẹ̀mẹ̀tì ara yìí ẹ̀ẹ́dẹ́gbàdúgbò mẹ̀tì ara wọn ìbẹ̀rẹ̀ náà ó ti lò rọ̀hìn rọ̀hìn mú yẹn ní ọlọ́ọ̀bà àdéjọra ní ìlú fún ẹ pé rọ̀hìn mú bí ìbáàdì pé rọ̀hìn mú bí ìbáàdì ló ń yẹn aláàánú ló wọn ọlọ́wọ́n bá nínú àwọn ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ olùgbàgbọ́ olùgbàgbọ́ bákan náà wọ́n á jẹ́ oṣù sílẹ̀ kọ́dà gan fún wa lówó ìwọ́n ti wọ́n náà bá fẹ́ rí nínú ráàmà tí ó bẹ̀rẹ̀ kó o tún padà níjà àwọn ọ̀wá fún ìfẹ́ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ìjúwe ọlọ́run tọ́lọ̀ ń júwe ara rẹ̀ fún wa yìí ẹ̀wù gbogbo ẹni lọ sẹ́mà ilẹ̀ ìdí bẹ́ẹ̀nù ẹ̀ òun ọlọ́run bá lòún gbé kálífọ́n wà mẹ́díkán wà tẹ̀lébìrà ní dídá níní ìkápá lórí ẹ̀ mímáa darí rẹ̀ ó ti fún mi kò sí ìṣẹ̀dá lé ní tó lè sèyẹ́ bẹ̀ bẹ̀ láti yà sí ọ̀rọ̀ rọ́bọ̀tì tẹ̀tẹ̀lẹ̀. o lè ní nǹkan ṣùgbọ́n gbà mí olómẹ́ni kan ju ẹ̀ lọ́wọ́ wọ́n ló ní ṣùgbọ́n olómẹ́ni kan ju ẹ̀ lọ́wọ́ mílíkù yẹn ń kàlí wà lọ́wọ́ rẹ̀ mílíkù mẹ̀jáàbì pé wọ́n ló ní wọ́n mọ̀ tàbí sí ọ̀sọ́dọ̀ rẹ̀. ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ rẹ̀ ń lòlẹ̀ jẹ́ tẹnìkan àbí ọlọ́ọ̀bà nìkan ló lù lè láì lọ́kọ̀lù ọlọ́ọ̀bà nìkan nìkan òun ní jẹ́dà. torí ti eléyìí ọlọ́ọ̀bà nìkan ló ń sọ eléyìí wa ọwọ́ ẹ̀ láti lè fún kálukú náà tá a bá tó bí ọlọ́ọ̀bà tó ń nǹkan tí mo sọ́mà lọ nǹkan tí ń wọnú lẹ̀ lọ nǹkan tí ń jáde nínú lẹ̀ ó ti lọ́wọ́ àwọn eléyìí fún wa ó mọ ìfowópamọ́ sí ìjẹta tó wà ní ìpínlẹ̀ òní ìgbà rẹ̀. tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ ìwọ́n tí wọ́n náà máa kò ní kó ní wọ́n máa máa ní bí tí wọ́n bá rí wé ó ti yá pa àti ọlọ́run wọ́n náà lọ́ọ́ bàbá yìí sọ́la fún ṣe wájú ọlọ́pàá ọba yẹn lẹ́dí àtìkà fún ìdìbò lórúkọ rẹ̀ lẹ́kọ̀ọ́ fún ibẹ̀ alákòókò ìlú tó máa ń forí kiri abẹ́rẹ́ ọba ìgbà dáadáa fún sọ́la fún ìdìbò àkókò wájú ọ̀sán ọ̀gbọ́n àdáyé ìdìbò